ومن يؤمن فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وتسليماته عليه وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته Ní ìtẹ̀síwájú ibi tí a bá àlàyé ọ̀rọ̀ lọ́wọ́ bá dé nínú Al-Qur'an Al-Karim, Súratu Ra'ad, àyà ẹlẹ́ẹ̀kẹrin náà láti dúró lánàá ọlọ́run. àwọn máa tẹ̀síwájú ní àyà ẹlẹ́ẹ̀kanu àyà ẹlẹ́ẹ̀kanu náà òun náà tún jẹ́ ìjìnlẹ̀ àti ìtẹ̀síwájú nípa àwọn nǹkan tá a ti sọ síwájú lérí ìròyìn títóbi ọlọ́run ìròyìn agbára ọlọ́run kí a ti bẹ̀rẹ̀ ma wípé ọlọ́run ọba nìkan ni ọba tíjọsìn tọ́sí ó nìkan ti ní ọba alágbára gbogbo agbára pátá lábẹ́ agbára ti Allah subhanahu wa ta'ala olúwa ọlọ́run ọba bá wa sọ̀rọ̀ nínú al àyà ẹlẹ́ẹ̀kan أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعجب فعجب قولهم وعجب قولهم أإذا كنا ترابا أئنا لفي خلق جديد أولئك الذين كفروا بربهم وأولئك الأضلال في أعناقهم وأولئك أصحاب النار هم فيها خالدون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن درجة فاعتهم قولهم أئذا كنا ترابا أئنا لفي خلق جديد أولئك الذين كفروا بربهم وأولئك الأولاد في أعناقهم Àbẹ̀rẹ̀ tútùmọ̀ Al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run Allah, Ar-Rahman, Ar-Rahim. Ọlọ́mọba ó túnmọ̀ wá sọ̀rọ̀ nínú Al-Qur'an nípa ìṣàlàyé tító bí agbára rẹ̀. قولا وإن تعجب فعجبوا قولهم وإن تعجب فعجبوا قولهم sọ̀rọ̀ àníbíwá Muhammad sallallahu alaihi wa sallam tó ní pé kéèyàn ó ṣe ìmà lórí nǹkan méjì ni ìyá máa ṣe ìmà lórí tó jẹ́ òdodo wàlúwáàpì èyí ó sì mà lérí ẹ̀ wípé á àtẹ́kìkẹ̀ ìṣẹ̀lẹ̀ èyí á ti máa ṣe ma lórí tó ṣe wípé kò rí bẹ́ẹ̀ irọ́ ni lápẹjúwe kẹ́nìkan ó rí nǹkan dúdú kó sọ wípé wà láì funfun ni ah, èyí máa ṣe mọ̀ gbà ah, báwo dúdú ni àjọ òǹbẹ̀bẹ̀ èyí ó sì lè lórí ilé èèyàn owó nǹkan tí ẹgbẹ́ á ah, funfun ní kìíní ó sì mìíràn ilé ìmọ̀ ọ̀tọ̀ ní tí mo pè funfun lè mìíràn bá èyí á ṣe ìmọ̀ lérí àwọn nǹkan tó bá bá ní lójijì ọlọ́run bá wá ń sọ ọgbà nẹ́tọ̀wà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́run wa ń ta fàájábù kọ olùwú

yóò ṣe yẹn lónà ọlọ́run bá ní wáyé tá ájá tí ìsànká bá ń bẹ tó tún lè máa ṣeré lè mà àwọn tó ní tó lè lè mà òdòdó ló dẹ̀ tún máa sọ nǹkan náà lórí pé kọ́ọ̀lùwú ọ̀rọ̀ wọn tọ́lọ́wọ́ bá ní irọ́ pátápátá kọ́dà irọ́ yẹn tún ṣe ẹ̀dá kan tún ti tó lè kọ́lọ̀wọ́ bá ló dáa tó tún lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu wọn àìdá fún náà èèmẹ̀ tí egun ara wa tó ti kù kẹ́kẹ́ ṣe bẹ́ẹ̀ sì ni a tún lè padà di ẹ̀dá tuntun míì lẹ́yìn bàbá ní jẹrà nínú ilẹ̀ ọ̀rọ̀ yìí ọlọ́wọ́ bá ní ọ̀rọ̀ tó tó ṣe ẹ̀lé mẹ́ni sọ́yẹ kí ẹnìkan tó nílẹ̀ àkàyè sẹ́nìkan tó lójú inú sọ́yẹ kọ́ máa sọ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ rí àwọn irúgbìn bá bá gbin iṣu kí ní ó kọ̀kọ́ jẹlẹ̀ ní ṣu jẹ̀mọ́ tó jẹrà ní nígbà tó bá tún jẹrà tó bá gbé sà á tún lọ wú ibẹ̀ kí láti kú jáde ń bẹ̀ iṣu tuntun ìbẹ́ ẹ̀fì jìyàn lérí ìyẹn kí ló lébẹ̀ ń jìyàn lérí wípé á pa yín nígbà tún jẹrà á tún gbé yín jáde nínú àràfàlà fúnra fún وفيها ومنها ó tó ṣẹlẹ̀ lẹ́mà kẹ́nìká tún mọ́ ẹsẹ̀ èyẹ méjì lórí pé tàà bá mú wọn ó tún gbé wá dìde tó tún yẹká tẹ ayè sí èyẹ méjì lẹ́rẹ̀ lẹ́nu gbogbo àwọn àpẹẹrẹ èyí tó bojúwọ̀n tó ń túnmọ̀ ibẹ̀ láti wà ọlọ́pàá aláàtà alẹ́rin ìsáàrẹ̀ inú mínàtà alẹ́sẹ̀kùn ṣe yà mọ̀kúrọ̀ nínú agbádá mẹ́rin ìbáàrẹ̀ mẹ́rin olúkọ̀ àti ẹ̀lú Bóòlọ́lọ́wọ́ tó ṣe gbé wá ní ilé kọ̀yẹ́ kó jìyàn lérí ẹ̀ ọ̀yẹ́ kó jìyàn náà lérí wípé bí ọgọ́rùn ọdún mẹ́yìn méjì sẹ́yìn níbo ló wà ọ̀yẹ́ kó ṣe èméjì kó jọ ọ́ lójú náà bí ọgọ́rùn ọdún méjì sẹ́yìn níbo ló wà èmi láti di omi lásán Iná alákùnrin ní sáàdà nínú mọ́ bá sí ní àmúṣà. Èbí omi kan náà ló ti ọkùnrin omi kan náà ló ti obìnrin omi kan yìí náà ló ti ìbejì náà ló ti ọmọ kan omi kan yìí náà ló ti èèbó omi kan yìí náà ló ti aláwọ̀ dúdú omi kan yìí náà ló ti àmì Ọ̀yẹ́gẹ́ ìyà lórí ìyẹn náà, tẹ́ẹ̀ bá lè jìyàn lérí ìyẹn kí ló lé tẹ́ ń jìyàn lérí wípé àpáyí àtùgbè ìdìde ní ẹ̀dá tó tún pé sọ́lọ́wọ́ bá tó ṣe yẹn tó sọ odidi ẹ̀dẹ́ èèyàn tó mú jáde látara omi lọ́pọ́lọ́pọ́ omi tí ò lé eku nínú omi ló ṣe wípé kò ní san nínú kọláàsì omi lágbẹ̀ẹ́ ni ọlọ́wọ́ wá ní kó mi ẹ kó dojú di eku kó di ọpọlọ ìgbóyẹ̀kẹ́ ṣe malaria ọlọ́wọ́ ọba tó ṣe ìyẹn níbẹ̀rẹ̀ òpin náà kò ṣòro bọ́lọ̀ láti dé bẹ́ẹ̀ ìlú ìyẹn lọ́nà bá bí sọ pé nínú ọ̀rọ̀ tí tó ṣe ìyàn lè mà ó náà ní pé ká mọ rí ẹnìkan ládùúgbò bá ti ròyìn agbára ọlọ́wọ́ ọba tó ṣe kó wá túmọ̀ ẹgbẹ́ ìrèjì lérí pé sọ̀rọ̀ yẹ́bẹ̀ tú pé ta bá kú ta bá jẹ́ra káàtó padà di ẹ̀yà ní pípé àwọn scientist ò ní gbà yìí àbí wọ́n gbà wọn ò ní gbà ṣùgbọ́n wọ́n lè gbà pé àtọ̀ olójoojúdé rẹ̀ wọ́n lè gbà yìí pọ̀ ẹ wá àtọ̀ tó jáde lára ọkùnrin ẹ mú apá jáde bí àdùnkán náà ẹ mú ọpọlọ jáde bẹ́ẹ̀ nǹkan kan náà ló ti gbogbo tó dà.

tí ìkankan bá ń bẹ tó lè jọ ọ́ lójú tó lè ṣèrìyàn lérìmà téèyàn tún lè máa sọ pé sọ yẹ káàkiri ẹ̀rí ọlọ́pọlọ pípé kan ó sọ bẹ́ẹ̀ òun náà ni káwọlùkù ọ̀rọ̀ táwọn tèbèrè ń sọ fàákùnmọ́ tàbí ni tẹ̀kìbíbùhù bilbao nínú tí ó lérí wípé tàà bá fún ọlọ́pọ̀ gbé wa dìde àpẹẹrẹ tó pọ̀ ara wọn bá fún wa ẹwọ oorun tá ń sùn Yorùbá máa ń sọ pé tọmọdé bá sùn tọwọ́ rẹ̀ bọ́ àbákọ́ tọwọ́ rẹ̀ náà bọ́ lẹ́nà bẹ́ẹ̀ bá wá sùn yẹn ó lè mọ́ pàtó àsìkò tó sùn gángan ìyá kàrí gbogbo ẹ̀ bí i débi aago mẹ́wàá sí mọ́kànlá ẹ̀mọ́sùn ṣùgbọ́n kọ́ ọ̀ṣọ́ pé mo sùn lọ ní 940 kò sí onígbọ̀ ó lè rọ̀gbà tó ń pọ̀ ṣùgbọ́n pàtó rìn ẹgbẹ́ òmù ọlọ òní mọ̀ níjọ́ bá kù náà bí ó ṣe wá ní ẹ̀ bàbá ti wá sùn wọ́n máa sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wa àgbọ́mọ́ wọ́n máa ṣàwọn nǹkan lẹ́gbẹ̀ẹ́ wa àgbọ́mọ́ wọ́n mọ̀ sí àwọn nǹkan níwájú wa àrímà gbogbo àwọn nǹkan wa fi a ń bú síkú abára tó lè ṣe rú wọn torí pọ́lá ọmọ ọba ilẹ̀ ọba pẹ́kọ́ yẹta wọ́n mú wà lè á ń fún iná ma ó fi a ọ̀nà ọ̀rọ̀ ní ẹ̀ta wọ́n pẹ́lẹ̀ àwọn yìí lọba tí máa ń mú ẹ̀mí kúrò lára wa iná mọ́ ó ti àmọ́ọ̀tù níbi ànáwò nígbà tẹ bá sùn ọba wá wọ ọlọ́run pé èèyàn bá sùn bẹ́ẹ̀ èèyàn ṣe ìdágbàgbẹ́ lọ tí ò ní padà sáyé mọ́ àwọn tọ́lọ́wọ́n bọ̀ bá fẹ́ kún ó gbà bẹ̀ lọ tọ́lọ́wọ́n bá bá fẹ́ kún gbà bẹ̀ lọ bó bá ti sùn yẹ owó ní jí mẹ́ àwọn tọ́lọ́wọ́n bá tún ní àsìkò tí wọ́n sì lò ó tún sẹ́kù láyé ọlọ́wọ́n á tú ẹ̀mí rẹ̀ sílẹ̀ ìyẹn túmọ̀ sí wípé òwe lọ́lọ́wọ́n bá fi oorun súsùn pa fún wa gbogbo ẹ̀ láàrin màmá gbogbo owó tó ní ẹgbẹ́ ò ní ó sùn lọ kọ́kọ́rọ́ ilé owó ìjàbọ́ ọkọ ọkọ̀ ìjàbọ́ lọ́wọ́ ẹ̀ èyí ó sùn lọ nígbà ọba wá sùn àsìkò tó jì tó bá kó ó padà kò ìgbà bí ń bá kí rò pé ah, ẹ̀wà gbà orí àdámọ́ sí àníyàn rẹ̀ ti bá pé kọ́ wọlé kọ́ wá sùn lónìí pọ̀ àti yóò ti ṣẹlẹ̀ kódà mọ́tẹ̀ ẹ wá wọlé bí ẹ̀sùn kò mọ̀ wọ́n ti bá ń tẹ́lẹ̀ ní àsùn ń bọ̀ ṣé ìpẹ́ ń tó mẹ́rọ́ mi sùn ìgbà tó bá lajú sí ilẹ̀ yìí mọ́ orí àtàlóyún bí kúnà ṣe rí ní ẹ ò ní sọ pé báyìí ti báyìí lọ mẹ́kú ìjọba kíkà ọmọ ni tó bá wá yá àwọn àgbẹ̀ yìí bí ìgbà tí ọmọ ènìyàn sùn náà ni ìgbà tó kú bí jẹ́ rí ni ẹ láwọn pèpè ilé òpèsọ wípé máa ń bá àgbà náà ní mọ̀rúkọ jù náà mọ̀rúkọ jù náà ó dúró lẹ̀ ọba lọ pè ní قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما يرغبنا ما وعد الرحمن اسمه lọ́gbìn pé tọba ń tó gúdọ̀ tó níbẹ̀yẹ tí kọlu yáwọ ìlànà ma ń bá bánà mímọ̀ rí kọjì náà ó tún Ọba wa dúró lókè wá sọ pé áàzà mẹ́ wà ájá náà rọ̀ àmẹ́. Áàzà mẹ́ wà ájá rọ̀ àmẹ́ Torí pé máa sílà, kọ́mọ̀ wà á di máa náà bíyà wọ́n máa tọ́kọ́ máa ń bá sáré ní mọ́rkọ́dì náà ah, mọ́rkọ́dì ojú oòrùn ní jẹ́bẹ̀ wọ́n máa tọ́lọ̀ bá gbé wọn dìde àwọn aláìgbàgbọ́ ní mọ́bà sáré ní mọ́rkọ́dì ta ah, ló ni oòrùn nígbà lọ bá gbé bí láti lọ́gbà ta ló tún wà lójú oòrùn wà báyìí àwọn mọ̀lẹ́kọ̀ wà máa lọ àádá mẹ́wàá àádá rà àdéhùn tọ́lọ̀ ọba ti fún yín láyé kó wó pa inú òun dìde bí dìde lóde Òdodo ti náà òjí ọlọ́run bá sọ fún yí pàtẹ́ ìgbẹ̀ láyé ẹ̀yí tí ò lè rí bẹ́ẹ̀ kò ló rí bẹ́ẹ̀ lẹ́nu. Nínú tó gbúdọ̀ sèèyàn lè mà, ó ní pé kárẹ́ nìkan kó máa sọ wípé bá a bá ti kú ikú lò fún èrè ẹ̀sẹ̀. Kò sáàgbé ìgbẹ̀ ọlọ́wọ́n bá gbogbo ẹ̀ mọ̀wé fún wa ó tó pé ìyòwó ṣe ìmọ̀ lórí dídọ̀ sí ọpọlọ ẹni tó bá ti àìgbàgbọ́ sí ìgbédìde lẹ́yìn ikú ó tó kó ṣe èèyàn lé mọ̀ pé pé àkéèyàn kan àwọn èèyàn báyìí dìkù láyé tí wọ́n ní ọpọlọ tọpọlọ wo sí wọn láǹfààní tí wọ́n lójú tí wọn ò fi ríran pẹ̀lú nǹkan tó rọ kiri ká wọn gbogbo ń dáǹṣe pátá ọlọ́wọ́n bá júwe táàpù áàtùjìlè kò ó bẹ̀ mọ́ sí nǹkan ọ̀hún tọ́lọ̀ òfin rẹ̀ pa ẹwọ orúgbà ń sùn gba bá ti sùn á padà wá jẹ kí ni á bá ń mú dìde nìyẹn ara wa bó bá yá yóò lágbára tó bá yóò nígbà ọba tó yá omi ó bá tó débẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run fi pọ̀ wẹ́gún wa ó fàárùn nígbà pápá ogun ẹ̀dá ẹgbẹ́ ìkánná jẹ́ bá lọ náà ni ẹ tọ́lọ́run tó padà gbé yí gbogbo àwọn nǹkan ọlọ́run fi pọ̀ wa káwá nípa pé bá a bá kú wọ́n padà tó wá dìde lè yán fi ro tàbí àmà mọ́gbogbo òpété yàn tó bá ẹgbẹ́ ta bá ti kú láyé kò bá gbé ń dé ní àtòsídà ṣùgbọ́n ta bá ti kú wọ́n padà tó wá dìde wà láwọn mọ́ná ìdá لكان الموت أية كل حي ولو كنا إذا بذنا لكان الموت غاية كل حي لكان الموت ولكنا إذا بذنا ضعفنا ونسأل بعده عن كل شيء ونسأل بعده عن كل شيء وحالنا إبارك لنا بعثنا ونسأل بعده عن كل شيء ونسأل بعده عن كل ìgbàgbọ́ nípa tí ó ṣẹlẹ̀ nígbàtà bá kú tán odidi ìgbàgbọ́ ni nínú tó pé ìgbàgbọ́ wa ró ni ẹ̀rì pé lánàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam bá ń sọ̀rọ̀ bí billahi wal yawmil akhir man billahi wal yawmil akhir yawmul akhir ọjọ́ kẹyìn ó ti bẹ̀rẹ̀ ọjọ́ kẹyìn ìbẹ̀rẹ̀ rẹ̀ ní jọ́ta ọba ti mọ̀mọ́dà kọ̀dùkọ́ ọmọ ti àmọ́tù gbogbo tí wà máa jẹ́lẹ̀ lẹ́yìn ẹ̀ pátá agbúdọ̀ nígbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nú ẹ̀ èyí ni yóò máa jẹ́ atọ́kùn wa láti mọ̀ ìpele gbogbo ń ta bá ti ágbẹ̀kẹ́ bí mo bá ti wá mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n náà ti mọ̀ bẹ́ẹ̀ á mọ̀ sọ́ra ṣe láfá àbìsọ wípé wà náà ogún náà ìdá méjì náà tó rìn jìnà tó bá ti pé ta bá ti kú ibi tó parí sí náà nìyẹn kò bá ṣe wípé òpin ìrìn àjò ẹ̀dá ikú náà ni kò bá níbẹ̀ bí àwọn ẹlẹ́rìí jọ́fìn àwọn aṣọ wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀ àbúrò láti máa sọ àwọn ẹlẹ́rìí jọ́fìn àwọn náà máa ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ wà láàáké bá ti kú lọ gbogbo ẹ bá ti wáyé kí dára gbogbo tó bá fẹ́ fún mọ́ wáyé ọlọ́mọdé àkúmọ́dé àkúkọ́ ẹgbẹ́ ọlọ́mọdé wáyé bíbà rí ẹni ọlọ́mọdé owó sùn àtìkò tí kó wá ó sùn sí olóyà gbogbo aná ìlà padà sùn wàláàkín ná ìdá mítínà ẹ̀bọ̀ ẹ̀sìnà nítorí pé ta bá ti padà kú wọ́n padà tún gbé wa dìde wà Ìfọ̀kànbalẹ̀ ló jẹ́ fẹ́ ní bá ń tẹ́ tọ́lá ohun pé bó ti wùlẹ̀ kó lé tó, bó ti wùlẹ̀ títẹ̀ ní ó lé tó ń jọ àbá ti dákẹ́ ó tó pẹ̀lú ìtàn lọ bálọ́dọ̀ ọlọ́wọ́n bá mọ́kàn balẹ̀ sí pé dáadáa lábàámẹ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tí ń gbélé ayé ìgbà ìdá kó múra sí nígbà ọba ti lọ àwọn olóṣèlú pé ẹni tí gbàgbọ́ rẹ̀ bá wọ́ nípa ìgbàgbọ́ nípa àdìmọ́ ìbìlìyọ́bìlì áàfẹ́ irú onítọ̀ ní máa ní rẹ̀ nínú ọlọ́run kò lè gún rédé kò lè mú ṣùgbọ́n káàmà wípé jọpa ń bẹ kákúrò láyé láàdáni kan gbénu sàárè tí wọ́n fi wá léèrè ìta gbélé ayéde lọ́lọ́wọ́ padà gbé wá dìde tó ní kálùkù ó dìde níwájú ọlọ́run ní òwò ọmọlúàbí lẹ́ni tí wọn ò dábẹ́ fún lẹ́ni tó ń gbẹ́yìn bẹ́ ọlọ́wọ́ gbogbo wa dìde bẹ́ẹ̀ يوم يفر المرء من أخيه يوم يفر المرء من أخيه Ọjọ́ ti gọ́ kọ́mọ̀ ni ó mọ̀ sá fọ́mọ̀ ìyá ẹ̀ tó bá rí. Kọ́mọ̀ tó bá fẹ́ràn bàbá àdìyá tó bí ni tó ọmọ nìyàn ó mọ̀ sá. Bẹ́ẹ̀ ṣe mọ̀ fẹ́ràn olólùfẹ́ ni tó oríṣiríṣi ó kọlẹ̀ ẹgbẹ̀rẹ̀ ayé láyé, ó gbè ní ọ̀lú, ó gbè ní ìfẹ́ ó pè ní ṣúgà ó pè lóyìn kí ló lúpì mọ́sàpè látàrí odò gbogbo oríṣiríṣi ọkọ̀ ló pè ayé lọ́mọ ṣùgbẹ́ padà pàdé gbàlìjẹ́ náà kọlọ̀kú ṣètò abẹ́. àmọ́ta bá kọ́kọ́ dìde dágbé wa dìde ẹ̀yà ọmọ ya fi rú mẹ́rin omi láàbí wà ó ní ìwà àgbẹ̀rẹ̀ Wàtọ̀ ìbájí wàtà ní olólùfẹ́ mi láyé tí wọ́n bá kọ́kọ́ pé wà ní ìdébò orílọ̀ ọ̀kọ́bẹ̀ ó kù yà síbò mi. Bẹ́yàn jẹ́ fẹ́ràn ọmọdé èèyàn bí tó èyàn ó rí lọ́pẹ́ èyàn ó gbàbò mí. Torí wípé bí kú ṣe kókò ìra rẹ̀ bí ṣe kókò fẹ́ rí ṣùgbọ́n tó ní kálukú ti tó gẹ̀ẹ́ níjọ́ náà oníkàlùkù ó máa tètè má ti kú tètè wà láàdé dùn wà zero tó ní wíjọra ọkọ̀ tó bá yẹ pé àwọn ọmọ bẹ́ẹ̀ kò yẹ kẹ́nìkan kó influence rẹ láti tẹ lọ láyé ìgbà ara má influence mi láti tẹ lọ yé mi olórí ọwọ́ sí mi bí bá pè ọmọ òṣèlú ọlọ́sọ̀ ọ̀gá gbà fún òrẹ́ dé mi lóko torí pé ọlọ́run ò ní ìlú pọ̀ nítorí láti kìámà kó wá ní ó sọ jẹ́ èyí ní yé wa látara ìgbàgbọ́ nípa àkọlọ̀ ọba yóò gbé wa dìde kódà ní ìṣe pé yóò gbé wa dìde lásán yóò tún tún wa dá nítorí pé ara ta ní ìjẹ̀mọ́ ara yìí ìgbàkiri tí gbádùn àlìjẹ́nà pọ̀ dé ara yìí ò kò lè gbà tó ọlọ́run tuntun wa dá kábà àjẹ́ lára gba ìgbádùn àlìjẹ́nà bẹ́ẹ̀ sì ni ẹni tó bá wọ náà wọ́n tún dá kí iná kó lè rí ara ìkéré fúnná wọ́n tún ọmọ ẹ̀nẹ́gá lẹ́gbẹ́ àríwá Muhammadullah àrẹ̀sọ́là anẹ́bì ní èyí ìkọ̀rọ̀ ẹ̀kẹ́ ọmọ ẹ̀nà yóò tó bí gẹ́gẹ́ bí òkè wúròd

èyàn mọ̀ pé tọ́lọ̀ ká gbé mi dìde bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní gbogbo ẹnì kọ̀ọ̀kan ní pátá ọlọ́run ó gbé yí dìde àlàámọ́mọ́ dàní nítorí kálukú bá tán lélẹ́rí náà láti gbé dìde orí obìnrin ló kúlé tí a tẹ́wó kọ̀wé gánábà ó jùwọ̀ nínú sàárì ó sì wà náà ọlọ́run ó gbé ọdún dé náà tó lọ á mọ̀ tó tó báyìí lọ́rùn ẹnu wípé ààbò mú sí wọ́n àgbúdọ̀ bẹ̀rù torí pé tábá ti pé wà dìde iṣẹ́ ìyẹn ò ní ṣe lọ tún ṣe mọ́ àforíjì ò ní ṣe lọ tún ṣe mọ́ ó sì mọ́ tó fẹ́ bá nínú ìwé rẹ̀ bó bá bá tó dùn kan ní jọ náà ọlọ́run bá ní fọ́hámà mẹ́ni ó ti rákì gàbà òbí yẹ́mi ẹ̀kọ́ bá mi pàá fọ́hámà mẹ́ni ó ti rákì gàbà òbí yẹ́mi ni فيقول أعون قرأوا كتابيا إني ظننت أني ملاك حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم بما أسلفتم في الأيام الخالية. Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá fi ọwọ́ ọ̀tún tó fi gba ìwé ẹ̀ níjọ́ gbéga ìkèyàmà bọ́kà gbà á tán yóò tún máa yẹ̀wò ló wà máa sọ pé ya kúlọ́ ohun kọ́rọ̀ owó kìta bí ẹ̀yìn ẹ̀wà bá mi yẹ̀wò ẹ̀wà ẹ̀wà bá mi wo tí mo rí àlìjẹ́nà rí àbútù mi ń rí méjì kò sẹ́bi tí ó fọkàn balẹ̀ wọ́n máa àlìjẹ́nà lọ títí lọ́lọ́ ó fi dájọ́ nítorí pé ìbẹ̀rù jọ náà jìnnìjìnnì ó bá gbogbo wa tóbi lórí àwọn ànábì ọlọ́ tó fi jẹ́ orí àwọn ànẹ́bí ọlọ́run jìnnìjìnnì ó bá gbogbo wá ń jọ náà táwọn ànẹ́bí ọlọ́run bá fi ń gbẹ̀ jìnnìjìnnì kí wọ́n àmọ́ sí àbíkọ́ ọmọ ara náà ó kọjá pé ẹnìkan àmọ́ sọ pé àbí tí ọ èyí rẹ̀ ti bẹ́ tó ti bẹ́ nọ́ọ̀kù nítorí pé kìyàmù lèyàn sọ jẹ́ àwàdà yìí nítorí tó lè pé ọlọ́run bá yóò wọ aṣọ ìgbéraga tí ọ̀fẹ́ mẹ́rin kankan níjọ náà Abdullahi subhanahu wa ta'ala ọlọ́run mọ́sí ti wá sí mẹ́rin tó dúró ti tó sẹ̀ sí jọ náà nípa àwọn èèyàn kó sẹ̀ lójú ọlá ń sọ pé yọ́wọ́ mọ̀lá yóò fi bí lọ́ọ̀hún nàìjíríà wọ́n lè ní na àmàlú máàrún àwọn àbá ní yọ́wọ́ mọ̀lá yóò fi bí lọ́ọ̀hún nàìjíríà ìyẹn tí wọ́n pé kí ní yóò tẹ̀lẹ̀ táwọn kan nígbà tí ọlọ́wọ̀ ò ní jẹ́ kí òjíṣẹ́ rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wọ́n lè ní pẹ̀lú tani máa nẹ̀bí ìyá túnmọ̀ sí pé ìgbàgbọ́ wọn yẹn jọ ti tani ó jọ sànẹ́bí wọ́n ti ẹ̀sìn wọn bá nàbí lè ṣe kéyàn ó di súnà nẹ́bí mú sallallahu alaihi wasallam kéyàn sì bó lérí ẹ̀ lórí àgbọ́yé àwọn sálàfù wa ní òdíjé kéyàn ó tẹ̀sí dọ́gbà ọ̀kẹ́yà oníbílẹ̀ ó tẹ̀sí tí ó bá tún bá dọ́gbà ọ̀kẹ́yà yóò sì ẹ̀sìn dọ́gbà ọ̀kẹ́yà ọlọ́run tó ṣọwọ́ mẹ́ gbogbo ẹni tó mú tí ò sí nú ẹ̀sìn tó mú wọnú ẹ̀sìn ọlọ́pàá yóò mọ̀ láà yóò sì wá ònàbí yà níjọ́ níjọ́ tí ọlọ́run ò ní dojú ti òjíṣẹ́ rẹ̀ wálẹ̀ sí na àmà ní má àwú ayé má àrọ̀sùn ayé kà má àmà nà rọ̀sùn bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó gbọ́ lọ́run gbọ́ bánà ti ṣe gbà á gbọ́ fún wọn tẹ̀lé rẹ̀ ọlọ́run ní dojú tí wọ́n jọ náà ọlọ́run kọ́ mọ́ dojú tẹ̀lé kọ̀ọ̀kan wa Ọlọ́pàá wa ni wà ní ìtàájà fà àjàbó wọn bá oṣù mú Ọlọ́pàá bá ní sí ìtẹ̀mẹ́ bá ń bẹ tó tún lè fèèyàn lé mà ọ̀rọ̀ àwọn aláìgbàgbọ́ ìgbó tó ṣe ní lé mà. Ìyẹn ọ̀rọ̀ tí wọ́n ń sọ náà ní pé tí bàbá bá kú ta dè pẹ̀ tí wọ́n ti wá egun wá kú kẹ́kẹ́. Lọ́lọ́wọ́ bá tún wá lè tuntun wá dá dẹ́dà tuntun mí ìbí mọ́ ni. Ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n bá ń rò ó bẹ́ẹ̀, àbáwọn tí wọ́n bá ń sọ lẹ́nu bẹ́ẹ̀, àbáwọn tí wọ́n ń fi ìṣesí sọ bẹ́ẹ̀ wípé lẹ́yìn ikú sí nǹkan náà gbogbo àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ̀ bá ní wúlẹ̀ ayíkẹ́lẹ̀ bí mẹ́ta bá rú bí rọ́bì ní ọlọ́wọ̀ bá ní ẹlọ mọ̀ ẹgbẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ láwọn tí wọ́n ṣe kèfè rí sọ́lọ ẹ̀rí pé mo sọ fún àríwá ìmánù billahi murmatitun bil imani bil yawmil akhir ìgbàgbọ́ nípa Ọlọ́run ó so mọ́ ìgbàgbọ́ nípa ọjọ́ ọ̀kan yìí ìgbà tọ́lọ̀wọ́ bá sọ ọ̀rọ̀ nípa àgbéǹde ọlọ́run wá ní àwọn tí wọ́n bá sọ pé kò sí àgbébìgbé ọlọ́run ò ní tún wá dá lẹ́yìn bàtà àti títẹ́ kí lọ́lọ́run pé àwọn ẹni rẹ ọlọ́run ní àwọn ẹni àwọn ìlú òpẹ́ ìjọlọ́pọ̀ kò sí bí mẹ́nu bí láì lára wọn tó pé bí mẹ́nu bí láì bá ń bẹ lára wọn ó yẹ ká nígbàgbọ́ pa ọlọ́run bá lágbára láti tún lè gbé wa dìde tí wọ́n bá nígbàgbọ́ ọlọ́run bá yóò padà tún gbé wa dìde wọ́n nígbàgbọ́ nípa ọlọ́run gangan ẹ̀ ọlọ́wọ́ bá ní wúlẹ̀ ààrẹ kalẹ̀ bí ilẹ̀ káfàrò bẹ̀rọ Ọlọ́wọ́ bá ní gbogbo àwọn mi náà ni àwọn tí wọ́n kọjọ lọ́run tí wọ́n gbọ́lọ̀ ọba gbọ́. Ọlọ́wọ́ tí tó bá ìjọ gbẹ́gbẹ́ alìkìyàmà àtìláàlì. Kí náà kò ní àtìláàlì, ó náà ni jẹ́kẹ́jẹ́kẹ́ ó ní ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ wọ́n ti tún máa ń pè ní ẹ̀wọ̀n nígbà máa ń pè lẹ́wọ̀n ó náà ní prison prison kọ́ ní ẹ̀wọ̀n túbú ni ẹ̀wọ̀n ṣéèlì ni wọ́n ti ní ẹ̀wọ̀n ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ ṣéèlì tó fi ń di ọ̀daràn náà ń pè lẹ́wọ̀n Yorùbá wá máa sọ nítọ̀ mursal wípé wọ́n sọ ọ́ àwà máa rò pé inú ilé yẹn gẹ́gẹ́ ní jẹ́ ẹ̀wọ̀n ṣùgbọ́n tí wọ́n fi máa fi ẹni tábá ti sọ sínú ilé yẹn ní jẹ́wọ̀n nínú èdè torí pé dè kọ̀ọ̀kan ló ní ilmù ìṣẹ́kọ́ tí wọ́n ń pè ní ni tí wọ́n fi dé nígbà ọlọ́ọ̀bá wa ní wùlá ìkàlẹ̀ àgbìlá lúbí fi àánà fi gbogbo àwọn tí wọ́n dá ìgbàgbọ́ nípa àgbéǹde ọlọ́láwọn èèyàn àwọn lẹ́ẹ̀mọ̀ rí ẹ̀wọ̀n ṣẹ́kẹ́ṣẹkẹ̀ yóò mọ̀ wà lọ́rùn wọn nínú náà á ní àà Ọlọ́run bó ti wùlẹ̀ mú ó pọ̀ tó, bó ti wùlẹ̀ máa jẹ́ èèyàn ńlá tó láyé, bó ti wùlẹ̀ máa nípa ilé ìkánná tó láyé ó láyé bá aṣọ arábùn náà. Ọlọ́run ọba ní gbogbo wọn pátá ọmọ náà ni wọ́n. Ọlọ́run tábà ti wọ̀ náà wọ́n pẹ́ kárin kéèkéé wọn wọ́n máa lọ nínú lẹ́nu wọ́n wà títí wọ́n wà ń fún òní jáde mọ́ nítorí ní alùpùlù sí nínú nígbà yóò jí gbùlùgbùlù dà sí náà wà nínú alùpùfò kẹkìdíìbù bìyàwó ìlàákìn àwọn ìgbáà nínú tí máa jẹ́ fọ́mọ nìyàn ó máa lọ gbére nínú náà tí ò ní jáde bẹ̀ mọ́ láíláí olùkọ́ṣe kẹfẹ́ rí kó fi kèfèrí pàdé ọlọ́ nínú títì máa sọ ọmọ ènìyàn ti kèfèrí ó náà ní kéèyàn ó sì àìgbàgbọ́ wípé ta bá kú ọlọ́run tó wà dìde kódà kéèyàn máa kírun kódà kéèyàn máa gbààwẹ̀ kódà kéèyàn máa yọ zàká káwàá fi ọ́ léèrè pé kí ni yí máa nù rẹ nípa àlìyọ́mù láàrin ọjọ́ ọ̀kẹ́ ah, lọ́dọ̀ ọdún ẹwọ ìtọ́pọ̀lọ̀ àìgbàgbọ́ yẹ́ẹ̀sì tó ti sọ̀pọ̀lọpọ̀ ẹlòmínú ẹlòmíì nínú ẹ̀sìn rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ nípa fọ́lọ́wọ́ gbé wa dìde kò fẹsẹ̀ rẹ̀ nítorí ìgbàgbọ́ àkúdàyà ọgbà wípé jẹrí tá a bá ti kú á tún papò dání tẹ̀gbẹ́gbàgbọ́ Yorùbá mi wípé olùkóṣípò padà àwọn kan tún bẹ táwọn nígbàgbọ́ nípa dánpẹ̀ ní reincarnation tànà sókòlù àrùwà wípé bẹ́ẹ̀ ni a bá ti kú báyìí tó bá jẹ́ ní ire ọlọ́run ó tún lọ fi ẹ̀mí rẹ̀ dá nǹkan mi ọlọ́run fi ẹ̀mí rẹ̀ dá ẹṣin tẹ́sí ni ọ̀sán máa gbádùn nílé ọba àlìgbẹ́nà rẹ̀ náà nílò ṣùgbọ́n tó jọ́mọ̀ jẹ̀gbẹ́ jọ́mọ̀ lẹ́lókùta jáà náà rẹ̀ náà ó ń bẹ nínú àwọn kan nínú súnfí tí wọ́n dúró lórí bàbá yìí tí wọ́n wá bá iṣẹ́ tó bẹ̀ ibi tí wọ́n padà ń sọ̀tì ẹ̀sìn pé kò sí mẹ́ta kò sáyé ìjẹ́ ayé ìjẹ́ wọ́n dẹ̀ sọ ní jẹ́ nínú tẹ́lifí àti mùsùlùmí wọ́n ní àkàndà ìjẹ́nà ìgbò láti jẹ́ kẹ̀kẹ́ àdìmáàni wọ́n gbàgbọ́ nípa tànáfi ìtìkọ́ọ̀lù lérí tànáfi sókùn àrùwà ipé tí ẹnìkan bá ti kú kò lọ́wọ́ mú kankan ẹ̀mí rẹ̀ yẹn yóò sọ síbò ní wọ́n lè sọ pé tábà tó fẹ́ bímọ ní òun ó tún padà bí ìyẹn ló bí bàbá tún dé àti iye wà ní dé àti ìyábọ̀ ìyátọ́ lọ olóòtú padà wá bàbá tún dé bàbá tọ́ lọ olóòtú padà wá iye wà ní dé ìyá tó àsọpẹ́ ìtọ́sọ máa yàbọ̀ sí ìgbèfì èyí o àsọpẹ́rù àmọ́ àwọn ìgbàgbọ́ báyẹn lè fún ìyàn lọ tó kóró kéèyàn mọ́ nígbàgbọ́ wípé náà bá ti bú ọlọ́run ìlú àtìlẹ́yìn ẹ bá ti wáyé ẹ̀kan òtú wá mi ẹ mọ̀ nínú àwọn àsọ ọgbọnú àsọ rédè Yorùbá ọgbẹgbẹ wa tó bá tún gbogbo obìnrin náà lórí tó bá tráyé mi wá ọkùnrin lòwọ́ yà ọ̀rọ̀ obìnrin tó wà náà ló ti wá ó sì kú lómi ẹni tó bá ti wá lọ́kùnrin tó ti wá lọ́kùnrin náà ìyẹn ó kú lọ́kùnrin náà kẹrin ó parí kò sí pípadà wá kankan mọ́ kò sí tí a bá lọ nígbàgbọ́ lérí pé tá a bá lọ a tún padà wá ó ti fagilé ìgbàgbọ́ nípa àgbéǹde àti ìgbàgbọ́ nípa ìyanu sáré àti ìdẹ̀ranu sáré tẹ́ẹ̀ tó jẹ̀ lónú sáré lẹ́ni yóò dẹ̀rọ̀ ìjọba bẹ́ẹ̀ rẹ̀ mi láti ní ojú sọ fún àtàmì wọ́n lẹ́nu ní inú bí lẹ́bí bí ọlọ́run sí ẹlòmí ẹ̀mí jẹ́ olóòlù ọpọlọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmí ò lè lò so gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni wọ́n fi ń kọ́ mọ nínú àṣà Yorùbá ẹmọ ogbó nígbàtọ́ba náà tó rò títí ó kàn lulẹ̀ ọba tìbò ó lọ sùn ògùn ogun náà ọ̀sùn ògùn náà wọ́n níyàwó mẹ́rin ìṣàkóso náà ọjà wọ́n lè ní ọba tó kàkà kí lè kú ilẹ̀ ọ̀sà ọkà ẹ́ ọkà wọlé ìyẹn bẹ nínú ìgbàgbọ́ gbogbo àwọn tí ìjọba dọ́lá àtàkùn àwọn tọ́lọ́ ń ṣàánú pẹ̀lú ẹ̀sìn wọ́n gbà pé ní nǹkan bá dójú ẹ àwọn ò lọ sójú oorun ní àwọn bàbá àwọn àwọn ọ̀dọ́ bá wọn sọ̀rọ̀ wọ́n sì dáwọn lóhùn ọ̀gọ̀rọ̀ àwọn bá gbàgbẹ́ àyàfi àwọn tẹ́jọ́ olùgbàgbọ́ òdòdó nínú wọn gbogbo àwọn nǹkan wọn yìí bẹ́ẹ̀ yẹn bá gbé pàdé ọlọ́run bọ́lọ̀ bá fi di onítọ̀ owó yọ wọná torí pé ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ ìgbàgbọ́ olóṣùwòlè ẹwà wo jẹ́ mú onínú fíìmù bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ lákùndáyà rẹ̀ nìkan kú ó tún padà wá ó tún lọ fẹ́yàwó ó tún bímọ rẹ̀ gẹ́gẹ́ à ṣé òun ò rí ìdẹ̀ra nu sàárè ni àbí ìyá nu sàárè tó tún fi jáde padà wá sáyé ó rẹ̀ sí pẹ̀lú ẹ̀ ajá ń gbọ́dọ̀ bá ìdá ló ṣe yóò padà wá ṣe dáadáa padà yóò fi ẹ̀nà nípa rẹ̀ lọ́ba jọ máa mú yóò da gbogbo ìpìlẹ̀ ìgbàgbọ́ yóò dárú mùsùlùmí kò gbọdọ̀ máa kódà kan máa polongo rẹ̀ lórí èyí ayé jù bẹ́ẹ̀ lọ òkúrò nígbàgbọ́ ní ẹ̀ ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n bá gbàgbọ́ wípé a ní gbé yí dìde nígbà jẹ ẹkú bá nílò àwọn ẹni bẹ́ẹ̀ Alájọ́ ọmọ ọ̀rọ̀ àwọn Ọmọ náà rí bá náà mú Gbogbo àwọn bẹ́ẹ̀ àwọn làwọn sí ẹ̀wọ̀n àti tẹ̀kẹ́tẹ̀kẹ̀ láàfin tí wọn lọ́rùn nínú náà. Ọlọ́ọ̀bá ní ó tulẹ̀ náà pọ̀ tó ó tulẹ̀ tí wọ́n jẹ́ ilẹ̀ pàtàkì tó láyé ọmọ náà ni wọ́n jẹ́ ń sí àmọ́. Ẹgbẹ́ tí wọ́n lẹ́lẹ́ àwọn ọmọ lọ gbére nínú náà ni torí pé mẹ́ta lèèyàn ìlú mẹ́ta lèèyàn nítorí pé alìkìyàmọ̀ nípa wíwọ náà àbálìjẹ́ náà àwọn kan bẹ àwọn òjò ẹ̀ ní tọ́náwò rárá alìjẹ́nà ni ọlọ́pọ̀ ṣe tí wà bẹ́ẹ̀ lọ́bá ní pọ̀ bá alìjẹ́nà ni ya ẹ́tù anẹ́sùn Bájẹ́ kò lè ọlọ́kọ́ ṣe tí wa bẹ́ẹ̀ níjọ́ náà, mọ́jà agbóòrùn náà bèèrè tàbí páwọ mẹ́ká tó wà àlìjọ́ náà. Àwọn ìpín kẹ́kì wọ́n wà àlìjọ́ náà ṣùgbọ́n wọ́n kọ́ fún náà náà. Mùsùlùmí ni wọ́n, ṣùgbọ́n látara wípé wọ́n tẹ́ lọ́run, wọn ò sì tún bá láti lọ pàdé ọlọ́run sì bí wọ́n wò lórí ẹ̀ṣẹ̀ náà ó wọ̀ bàbá wọ̀ tí wọ́n jó bá nínú náà tí wọ́n rí yàtàrà ọlọ́run ìṣìpẹ̀ ànábì sọ́lá àlọ́sọ́lá yóò wá ọlọ́run wà ní ká lọ fọ́ káwẹ̀ pẹ̀lú omi máa ń háyà láti wẹ̀ nígbàtà wá wẹ̀ ṣùgbọ́n yọ wà níwájú orí rẹ̀ báyìí pé àhànà méjì àwọn òkúbọ̀ rẹ̀ wọ́n pọ̀ síwájú pé ó ti lọ iná já àmọ́ náà ó ti lọ bẹ̀rẹ̀ wọ́n wà ní kọmọlọ náà jẹ́ Ẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ọlọ́run bá àdúgbò ló ní fún mi ọlọ́run ìwọ ni àlìjẹ́nà yóò kéré ṣẹ̀pọ̀ láti ẹ̀ láti jẹ́nà nù ọlọ́wọ́ àṣọ́nà wípé àlìjẹ́nà rẹ yóò ṣe lé orí ayé sọ́nà àfilẹ̀ sọ́nà bí mẹ́wàá kọ́ aṣìkàmbà ní ìjọpin bí mẹ́wàá tí ẹ ló kéré jù yóò ní ọlọ́wọ́ bá mi lọ́pù mi ṣe ìrìn ọlọ́dà tó jẹ́ àmọ́ òpin kó wá náà wájú wò àwọn ọmọ náà alọ́mọdé wà lọ́mọ àlìjẹ́nà ọṣẹ wà lọ́mọ aná àlìjẹ́nà kọjá ojú tá a fi wòye tó bá yé wa jọ mọ́ a ṣe sùúrù láyé a lè rí ni a ṣe sùúrù láyé a ṣe sùúrù gbogbo ọmọdé bá wa fẹ́ra bí òfin wa lẹ̀ á fi lẹ̀ gbogbo tí ń bá wa fẹ́ra wọn tẹ́lẹ̀ mi torí ẹ̀bì dáàmú lẹ̀ kò ní túbọ̀ yẹn bó òfin

ọlọ́pàá wáyá sáàkìrò mẹ́ta ló ṣe yí àti kọ́lé lẹ́nà àtàrà ní وقد مرت من قبلهم المثلات وإن ربك ọba ni wọ́n yá sáà kì ní lọ́ta bí ṣe yí à àwọn aláìgbàgbọ́ wọ́n ma kán ìrà ànẹ́bì lójú wọ́n ma níṣẹ̀bọ̀ ọ̀sọ̀pọ̀lọ́ fẹ́ jẹ wá níyà ní ìyànjẹ́ dàbáyì sẹ́yí àfẹ́yẹn ayé àlòkúbà torí pé ìyà ọlọ́run ọba ó burú kìí ṣe ń dé ìyẹn máa fẹ́ fara gbà ọlọ́mọ jẹ wá níyà ó wà máa sọ bá ìdájú wípọ́ wáyé dájúdú ní tàbí sẹ́yí àti bọ́dílẹ̀ àtànà ó máa sọ wípé kátó lè gba ti ẹ dáadáa ní kápà bọ́lọ̀ wọ́n a máa ní káwọn tó lè gbà fọ́ abẹ́rí àmúdá láàbìlì màbílù mọ̀ sí ẹ̀rùn ìfẹ́ tọ́lọ́wọ́ sí ìgbàgbà báyìí bá ti báyìí sí ìgbàgbà òní báyìí à mẹ́jọ gbàgbọ́ rẹ̀ àwọn aláìgbàgbọ́ àwọn agbóhùnmọ́ tafsir wọ́n ni wọ́n yẹn tààjìlú nà tààjú ọ̀rọ̀ sún àlùmùsùlùkù nà ọ̀tẹ́bọ́ wọ́n máa kẹ́rẹ̀ ànábì lójú pé àníyàn ni ẹsẹ́ kó sọ̀kalẹ̀ ṣebọ́ ní ọlọ́run obìnú ní kọ́lọ̀ obìnú bákan náà wáyà نزولها ha bí i kọ́bílà tẹ̀kùnmáàlì ìmìnìyàn alẹ́bí kọ́dára ọlọ́ọ̀lá wọ́n wà máa sọ wípé ṣe bí tẹ̀ra ọlọ́run tó ní òdì ìdẹ̀kùn tó ní òdì ìgbádùn tó ní òdì owó àdàrà ní ẹlùmọ́ni àti tí mo báyìí méjì láàdúgbò yìí àwẹ̀rẹ̀ àgbà méjì gbogbo nǹkan kọ̀ọ̀rọ̀ sọ ọlọ́wọ́ bá ní pẹ́sẹ́ àwọn ọ̀ṣẹ́bọ ni àwọn kèfèrí wáyá sáà ìlú náà tàbí sẹ́yí àti kọ́tílẹ̀ àtàdá aláníwò mọ̀ǹkan yà níbi lójú pé ìyá ọlọ́wọ́ bá yẹn dà wọ́n retí ẹ̀ kọ́tílẹ̀ àtàdá sáájú pé káwọn ó tẹ̀ tó ronú dáadáa àwọn bẹ́ rí ààrẹ jẹ́ kó dodo òjíṣẹ́ ọlọ́wọ́n bá ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀lẹ́ ọlọ́wọ́n bá ní káàmọ̀ kẹjù wákọ̀lẹ̀kọ̀lẹ̀ àwọn kan bẹ tí wọ́n ti sáájú wọnú àwọn aláìgbàgbọ́ bí i tí wọ́n wákọ̀lẹ̀kọ̀lẹ̀ mi ń kọ bí líyìn alìmọ̀kùnlá Àjìmọ̀sùláàt níbi ẹ̀rì wípé máa yà ní ìsáàlámù náà ni mísílù, àmsáàl, àgbéjúwé, ṣùgbọ́n ìtumọ̀ mọ̀sùláàtì níbi òun náà ni àjòkúgbà. Irú ìyà tí wọ́n ń tọrọ yẹn àwọn kẹ́bì táájú wọn tọ́lọ̀wọ́ bá ti firú rẹ̀ náà jẹ wọ́n rí irú àwọn ẹ̀yà tí wọ́n ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kò tí àjẹ́ ẹgbẹ́ tọrọ ọlọ́run bá ti nírú ẹ̀ ó ti fi ya rẹ̀ jà wọ́n garí wọ́n bá ṣe wípé ẹ̀kún omi lẹ̀ ń tọrọ ni ọlọ́run ti fi ẹ̀kún omi pa àwọn èèyàn kan rẹ́ bọ́ bá ṣe pé kòkùtà máa sọ ní sọ́mọ̀ bí ó jù ó ti fi pa àwọn èèyàn kan rẹ́ tọ́bá ti gbé sílẹ̀ orí mi ọlọ́run ti ti pàwọn ilẹ̀ kárẹ́ bọ́bá ti gbé kí èyí sínú orí òní ọlọ́run ti ti pàwọn ilẹ̀ kárẹ́ bọ́bá ti gbé kọ́lọ̀run ó jágbe kí ariwo ńlá ó dúnú pàwọn èyí ó ọlọ́run ti ti pàwọn ilẹ̀ kárẹ́ eléyìí ni ìtumọ̀ wákọ̀ ọdẹ̀ kọ́lá ní kọbílì ní mú lípọ̀ fúnlá وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِلنَّاسِ عَلَى ظُلْمِهِمْ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِلنَّاسِ عَلَى ظُلْمِهِمْ ṣùgbọ́n àwọn ọba abọ́lá rẹ̀ ṣe gan bá a ṣe ń tọrọ ọ̀yá náà kọlọ̀lọ́run ṣe máa ń fìlà aránfẹ́ sí wa ọlọ́lọ́mọ èèyàn adẹ́lórí ti tọrọ lérẹ̀ lórílẹ̀-èdè ṣùgbọ́n ọba aláàánú ni ẹlùmí àwọn ọ̀rẹ́ lépè ọlọ́run kó dàdúà kọmọdébé ọmọ ni yóò tọ́lọ̀mbá ní kó ní ìbẹ̀ àdáwò ní ìwọ ọ̀yẹ́ ẹlẹ́gbẹ̀ ọmọ ẹlẹ́gbẹ̀ èpè ní bí nǹkan mí ọlọ́mọ́jọ́ wa mẹ́ ọlọ́wọ́ bá ní pẹ̀lú bẹ́ẹ̀ tí ń tọrọ ọ̀yà fẹ́ ń tọrọ nínú ọlọ síbẹ̀ síbẹ̀ wọ́n iná ọgbà kàlágùn ọmọbìnrin ọjọ́ ìrìnlẹ̀ náà Tó ń jí bọ́mọ ènìyàn ṣe ń tàbò sí fẹ́mì ara wọn, aláàbò lùmìdí tó ń jí bá ṣe ń tàbò sí fẹ́mì ara wa, ọmọ ènìyàn tàbò sí, ó rọ́lọ́wọ́ bá nílẹ̀ kò sí ọlọ́run, ó sì nǹkan mí, bẹ́ẹ̀ sì ni nǹkan mí ìkọ́ ló lómi ara rẹ̀.

àkọ́kọ́ ń ta gbọ́dọ̀ fi yẹ ọmọ lọ́pọlọ nìyẹn láti òṣèrè tèbè láàá Bọ́tí wùlẹ̀ títẹ̀ ní ayé ó gbọ́ jìjìjìjì tó pápá nǹkan ní ìpọ̀mọ́ lọ Torí pé ká máa tẹ́kọ́ pẹ̀lú ọlọ́run ọba àbòsí tó tóbi jù lọ ní. Ọlọ́run ọba fi sọ wípé aláàdùn ìmìnirí tó ń ti pé wọn ò náà ní ọlọ́run tó ń ti wípé wọ́n tún jọ́sìn fún nǹkan ní lẹ́yìn ọlọ síbẹ̀síbẹ̀ náà wáyé iná ọ̀gbà kàlàdó mọ̀gbọ̀gbọ́rọ̀ tẹ̀lé iná tààlà lórí mẹ́rin wáyé iná bàbá Aláàtò ibi yìí, ọmọnìyàn ń tàkò síṣẹ́ ní ara rẹ̀, bìlìmọ̀ áásí, gbogbo ìgbàtọ̀ ọba ń tẹ lọ, ó ń tàkò síṣẹ́ ní ara rẹ̀ nìí gbogbo ògbà tó bá ń tẹ lọ ara rẹ̀ ló ń sàbò sí fún nítorí wípé bẹ́ẹ̀yàn bá tẹ lọ ó sàbò sí fẹ́mi ara rẹ̀ alìmọ́ọ́díà ìṣẹ́ lọ́n tẹ ní ẹ alìmọ́nù yankusu bilmaọ́díà wọ̀yẹ̀ sí ìbìmọ́ra ìmọ́ni máa ẹ̀ṣẹ̀ kan tó tẹ̀yẹ ọlọ́run nìkan ló mọ iye tó jápò nínú mímọ́ ní rẹ ìwò sì ní ó ń sàbòlì fẹ́mi ara rẹ ọlọ́run bá ní bó ti wá wulẹ̀ kábòsí ọmọ ènìyàn ó túpọ̀ tó wá ìlú ara ọ̀gá kan láti owó mọ̀ bẹ̀fọ́ra jọ ilé náà ní aláàbò nínú ìlú Kọ́lọ̀ ọba ti jẹ́ ọba alákòóríjì bó ti wulẹ̀ kágbà kò sí fẹ́mi ara wa tó ta bá tó tún bá lọ́sọ́dọ̀ ọlọ́run atúforíjì wọn bẹ́ẹ̀ yẹn gbẹ bọ bó bá tọrọ àforíjì ọlọ́run ọba àforíjì torípọ́ ọlọ́run ọba inna Allah yaghfiru dhunuba jami'an gbogbo tí ń tẹ́tẹ̀ pátá ọlọ́run àforí ẹ̀sìn kódà pé èèyàn ṣe bọ láyé bẹ́ẹ̀ bá ti tún bá tó tọrọ àforíjì ọlọ́run àti foríjì yẹn àmọ́ gbogbo ẹni tó bá tẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run tó bá wá fún lérí ẹ̀ ìyá ọlọ́run ọba yìí bí àánú rẹ̀ ti pọ̀ tó bákò ríjì rẹ̀ ti gba ètò yìí ó ń bẹ fún wa nígbàtà àti jáde láyé ni bẹ́yẹ bá ti jáde láyé lérí ẹ̀kọ́ lérí ìyàpá àjọ ọlọ́run bọ́lọ̀ bá bẹ́ jẹ ẹrú ẹ̀ níyà ọlọ́run kì í jẹ́ èèyàn ní ya kò dùn mí tí ọ̀pọ̀ pé tọ́mọdé bó bá rẹ useless alágbára ẹ̀yàkẹ́wẹ̀ àfún ẹni jálà mẹ́fà ẹjọ́ pàpàpàpà kò dùn mí ẹ̀yà tó máa bọ̀ méjìlá pàpàpàpà ní iṣẹ́ ìmọ̀ ìyá tọ́lọ́ fi ṣe ya kò dùn mí torípọ́lọ̀ wọn bá nígbà wà sọ́rọ̀ iná rọ̀gbà kaláṣẹ́ di ìdòrìn ẹ̀kọ́ ọ̀bẹ̀ ọlọ́wọ́ bá yìí ọba tó ṣe wípé ìyá rẹ̀ lè kókó kó ní ìyá ọlọ́run ọba ó lágbára pọ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala fún mọ́jẹ wá níyà ẹni tí ọlọ́run yóò kẹ́ni tó ṣe wá ó mọ́ sí wá sínú ẹni tó jí àgbájọ yàtìyàmà bá a bá ti ń lágbìyèlé níbi àforíkí rẹ̀ látúmọ̀ páyà níbi ìyá rẹ̀ ìpìlẹ̀ lélẹ̀ náà jẹ́ nínú àwọn ìpìlẹ̀ tó di ìgbàgbọ́ wa mú bẹ́ẹ̀mẹ̀lì kọ́ọ̀fì wà rọ̀já kọ́ọ̀fì من ẹ̀kọ́ọ̀tì الشديد àṣẹ̀dí wọ̀rọ̀jáwù العظيمة yìí al'àwíma bá ti máa bẹ̀rù bá máa fáyà ìlú ọlọ́run tó bá jọ bóyá lè kíyàmọ̀ tó bá ní wọná tàlóbẹ́gbà ẹ̀rọ máa bà wá àwá ní máa ṣe jàmí nídòdò lórí èyí táàrí ṣe níbi ìtọ́lọ tí ò bá gbà ń kọ́ ẹ̀rọ máa bà wá bákan bá gbé ń bẹ̀rù yẹn náà ààtún dákàn níbi orí ọlọ́ọ̀fẹ́mi ó foríjì mi mo ti tọrọ àforíjì méjèèjì yìí ìpìlẹ̀ kan ló jẹ́ tí má ní wà rọ̀pọ̀ kú lélérí o gbúdọ̀ túraká kó ní àbẹ̀mọ́kù wà rẹ̀ níwà jẹ́nà pẹ̀lúta gbẹ́rẹ̀wẹ̀ náà túnmọ̀ bẹ̀rù bákan náà o gbúdọ̀ wá tọ́gbẹ̀ inú òun ló ní àti ẹ̀mùta bá ti olówó bu wá lọ́sàlì gẹ̀ẹ́nà ó ní àti ẹ̀jẹ̀ tá bá jẹ́ òun bu aláìjẹ́ ní tíẹ̀ láti jù á wà ní rọ̀já fọ́lọ̀ ó kẹwà yóò ti sàánú wa méjèèjì yẹn ni kó máa papọ̀ nínú èrò wa gẹ́gẹ́ bí ipò mímí tó ń bẹ lórí ìlànà tánẹ́bì mú wá àbí Allah subhanahu wa ta'ala tó jẹ́ ìkẹ́ wa ó sì yà wá kúrò níbi ìyá